muharram sọfaru sarani rọ̀bí ulẹ̀ awálẹ̀ wàsání jùmọ̀dàlẹ̀ òwúlà wàsání wàbàdàlẹ̀ òsírí òsírání wàṣáwàl kọ́bláṣà bẹ́ni wàrájab قبل شعبان وشوال بعد رمضان وذو القعدة وذو الهجة وعيد لقوم داني eléyìí la fi kíra wa lásán yìí káàbọ̀ sórí ètò yín ètò wa hmm. alihikima ètò aládùbáríkà tẹ́ ń gbádùn gbogbo ọjọ́jímọ̀ níléeṣẹ́ aládùbáríkà tá à ń pè níléeṣẹ́ orísun iléeṣẹ́ orísun orísun ògbàlà orísun òye orísun ọgbọ́n orísun gbogbo nǹkan tí ó bá dànù ayé pátápátá kò sí ní tẹ́wá dénú iléeṣẹ́ wa tẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀ bá gbẹ́tò islam wa ó débẹ̀ bẹ́ẹ̀ bá gbẹ́tò kìrìsìtẹ́nì wa ó débẹ̀ gbogbo àwọn ètò tá à ń ṣe pátápátá gbogbo ẹ̀ ló débẹ̀ kọ́dọ̀ eré yorùbá tá a bá ṣe lórí orísun àwọn eré yorùbá tó débẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa tó ní kí orísun ọmọ àdọ̀tún sí ní gbogbo ògbà ní gbogbo àsìkò ọlọ́run níjọ́ bàjẹ́ fún wọn láéláé ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah a hmm, ètò tòní yóò dùn yóò ní gbọ́ngbọ́n nú gẹ́gẹ́ bí mo ti sọ fún wa ní jòní wípé àwọn ètò oríṣiríṣi lẹ́ẹ̀mọ̀ tó gbádùn nílé iṣẹ́ wa lórísun bí orúkọ mi ò yípadà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó tó lọ sẹ́yìn lọ́hùn bàtà ṣètò ti àkànṣe fún ọdún iléyà tí a gbé olórin wá tá a ṣe gbogbo ẹ̀ tá a gbé aṣẹ́ lọ́nà tó tún yàtọ̀ sí tá à ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni tòní yìí ní òṣèré nítorí pé ọ̀nà tí ó gbà yàtọ̀ ni wípé sẹ́mi pé oṣù méjìlá náà ni oṣù islam muharram ló bẹ̀rẹ̀ fulehijja ló parí ẹ̀ oṣù méjèèjìlá yìí ọlọ́run ọba sọ̀rọ̀ ń pa ẹ̀ nínú alukur'an wípé inna iddata suhuri indala ithna ashara shaharan fi kitabillah yawma khalaqa samawati wal arda fiha arba'atu hurm dhalika dinu lqayyim wa fiha arba'atu hurmun allahu akbar ọlọ́run ọba ní òǹkà oṣù lọ́dọ̀ wọn méjìlá ni méjìlá ló ń ka lọ́dọ̀ ọlọ́run ọba tó dá ayé àtọ̀run ó wá lóṣù mẹ́rin kan bẹ́ẹ̀ ńbẹ̀ tó jóṣù àbẹ̀wọ̀ tó jóṣù àpọ́nlé tó yẹ ká máa ṣàpọ́nlé fún oṣù mẹ́rin wo ni Rajab Dhulqada Dhulhijja àti Muharram mẹ́rẹ̀ẹ̀rin nu ni mẹ́rẹ̀ẹ̀rin nu ni kọ́lọ́n dákun mọ́sà wọlé àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin náà kọ́lọ́n sànù ẹnì kọ̀ọ̀kan wa sẹ́mi pé ọdún àwa mùsùlùmí ti jẹ́ oṣù Islam ó ti ń fẹnu boko báyìí ó ti ń parí lọ báyìí á bẹ̀rẹ̀ ọdún tuntun míì bóyá lọ́la la ṣáàlà pẹ̀lú ògbó ọlọ́run a máa bẹ̀rẹ̀ ọdún tuntun mi pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run tá a bọ̀ sí ní muharram tí ó yìnbọn jẹ́ fourteen forty one ah oṣù hijira ìdí nìyẹn tó tòótọ́ ní fi jẹ́ àkànṣe lónìí pẹ̀lú ògbó ọlọ́run mi àti lájọ máa ṣètò tòní torí pé a gba àwọn olórin oríṣiríṣi wa tẹ́ wo orin wọn nínú ilé tẹ́yìn náà jẹ́ ìgbádùn pé à ń ṣe ọdún tuntun kọ́lọ́wọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa tọ́lá sùsùlù hijab tá a lò táwọn ọ wà nípò bíi december ní oṣù ti eh, Gregorian calendar tá a fi ń ka ọjọ́ nínú ayé wa oṣù muharram ta a fẹ́ bọ́ sí yìí òun wà nípò bíi january tá fi ń kọjọ́ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìsọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kéwò ọ̀pọ̀lọpọ̀ àwọn alásàlátù náà ni wọ́n ṣe ìyíde tí wọ́n káàkiri kọ́dọ̀ alásàlátù tiwa náà àwọn jàmáà tàájùdù wa àwa náà ṣe ìyíde fi ṣayẹyẹ ọdún muharram tí a fẹ́ bọ́ sí kọ́lọ̀ mọ́sà sí rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa aláǹdá muhammed lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n báyìí a lọ sókè lọ́hùn nísìnyí a lọ gbọ́ àwọn orin àwọn orin oríṣiríṣi tọ́jú àwọn orin ọgbọ́n tọ́jú àwọn orin àwọn mùsùlùmí tí a fi máa jẹ ìgbádùn ọdún tuntun ẹ ṣeun ẹ kalẹ̀. olè wà láwọn sọmọdún lámúyẹ lídì wá lámúyẹ ó ládìrì wá lámúyẹ kó ńlá òkú fún wa ní àádọ́. irú wa làwọn ló lè ṣe àdúrà làwọn sọmọdún lámúyẹ lídì wá lámúyẹ ó ládìrì wá ńlá òkú fún wa ní àádọ́. ó ní wa làwọn ló lè ṣe àdúrà wá lámúyẹ ó ládìrì ńlá òkú fún wa ní àádọ́. irú wa ló lè ṣe àdúrà a ti kọ sílẹ̀ iye owó tí ó ná a kọ sílẹ̀ iṣẹ́ tí ó ṣe láyé a kọ sílẹ̀ olóríire ni tàbí ìdàkejì ni ó yà ìgbà tí ó fayé náà ńlá ti kọ sílẹ̀ ayé àṣẹsí níbi tá ti kọ sílẹ̀ ta ló wà mọ ohun tó ń kọ sílẹ̀ kó jáde wá rí kò sẹ́ni tó mọ àfọ̀bá tó dá wa sáyé ọba tó ní pípadé tó tún ní ṣíṣí ìrẹ́ ló ní gbígbóná ló tún ní tútù kápadé kájí ni kò sára tí wọ́n ò lè dá ìpínyà mo kọ sílẹ̀ mi ò lè sọ lójórí burúkú ni mo kọ. yípadà bá kọ bíṣẹ́ aburú mo kọ sílẹ̀ kásì ni wáyé káwọn wòran owó bíntín ni mo bá kọ ọba alágbára yí padà ọjọ́ ń lọ inú ọdún yìí jẹ́ ńlá àlùyọ lálùyọ mi já súnmọ́ já sọpẹ́. olùwà làwọn ló lè ṣe àgbà làwọn sọmọdún. bá a bọ̀ nínú ilé onílé tànú mi lọ́dún yìí kí n tọ́ tèmi ayé fẹ́ sọ mí lórúkọ. Mat olórí ayálégbé lórúkọ yẹn ṣe gbọ́ sí etí ká máa dunnú wọn ò pè mí láṣíwájú Bọ́lá Tinubu dá Mohbad dílà ṣẹ́gi àti ìpìlẹ̀ hasanet bá dé ilé ọba tí sọ̀bìdìrẹ́ ni mo ké sí bíṣu bá paradà iṣu adìyàn àgbàdo paradà ìyẹn àdẹ̀kọ́ bínira paradà amúdùnúwa orúkọ burúkú láyé mi paradà ìbànújẹ́ ayé mi.

ogun ayé ogun àwọn alágbára tí wọ́n ní mí lára àwọn aláburú ẹ̀dá tó fẹ́ bà tèmi jẹ́ tóun sùn tán perí mi lóru ọ̀gànjọ́ bẹ́ẹ̀ni mo rí ìnígun níbùtù fàǹtẹ́sí látòjì gbógun wọn ó dà àtẹ́pá bójú bá ń gbógun lórí mi àtẹ́pá bàjẹ́ bá ń gbógun lórí mi àtẹ́pá èmèrè tó ń gbógun lórí mi àtẹ́pá ẹbọ aláwo nítorí mi àtẹ́pá ogun ìdílé tó ti bí mi àtẹ́pá orí kò tẹ́ ní bá àtẹ̀kùn tún ni mọ́ látòjì ọlọ́run jó dà àtẹ́pá gbógun Chesty studio ọ̀gá ni wọ́n mo fẹ́ mọ lọ́wọ́ ọ̀dán ibẹ̀ ni ó máa lọ ẹ̀jẹ̀ náà ti rìn ná lọ́wọ́ bọ́tìnì èèyàn pín sẹ́yìdá ajalọ̀ ṣídá àtẹ̀rẹ̀ àsálátù àjùkàbírù ibi gíga tí ẹ wà ẹ ò ní í jábọ́ ẹ̀jẹ̀ ìyá káwọn tèmi tó dúró tì mí kí má yàbùtù ló èèyàn aláìmoore tí ń fi pèǹpéjú lóore ànánù ajáfa ọsọ di Muhammadu Jamiu àbúrò mi Ṣakira ọmọ mi ní tilé tòkó apádà sábúrú onílé bàbá ayé òní fi ire wa ṣàpínlé. ìwúwa làwọn fẹ́ ní ìwòsàn ló ń tọrọ àdúrà làwọn sọmọdé lámúyẹ lidi wà lámúyú ladi wà lámúyẹ kún làwọn kún fún wa ní àdó. ìwúwa làwọn.

ṣe àdúrà láwù sọmọdún lámúyẹ ẹlídìí wà lámúyọ ládìí wà lámúyẹ kúńlá òkú fún wa ní àgbẹ̀. olúwa làwọn.